فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى الصراع بين الحق والباطل صراع قديم أبدي أزلي ẹ̀rí tá bá ودودو ń pè ní òdodo àwọn méjèèjì ẹjọ́ máa pàdé láàyè kan illa wa yaqa'u baynahuma as-sira' àyàbí kó ṣe pé ńgbà táwọn méjèèjì bá ilé ti pàdé ogun bẹ̀lẹ̀ wàhálà ó bẹ̀lẹ̀ àìnígbà fúnra ẹni yóò bẹ̀lẹ̀ òdodo fẹ́ máa gbìyànjú pé òun gbọ́dọ̀ gbalẹ̀ òun sì láyé sì gbọ́dọ̀ gbà irọ́ náà ó máa ṣègbìyànjú pé ọmọ ànábì Ádámù ò rí nǹkan ní àfòhú tó ń jẹ irọ́ èyí ló fi jẹ́ sí pé bá bá lọ rí padà sínú ìtàn lọ́gọ́rọ̀ ọgbà tí ogun bá bẹ́ wáyé láàrin irọ́ àti òdodo a rí pé kò sí máa ń kò sì kí n tí máa ń jẹ́ kọjá pé àìnígbà fún ẹni irọ́ máa ń fẹ́ gbalẹ̀ irọ́ máa ń fẹ́ gbòde irọ́ máa ń fẹ́ travel káàkiri gbogbo àwùjọ bí tó bá wà ìjọ́dọ̀dọ́ wa máa ń ṣe ní pé gbogbo bí tí irọ́ bá ti wá gbalẹ̀ dé irọ́ ti sàn lọ sápá ọ̀tún irọ́ ti sàn lọ sápá òsì irọ́ ti sàn lọ sọ́wọ́ irọ́ ti sàn lọ sọ́wọ́ ẹ̀yìn òdodo ló wà máa wá pé ah, kémi ó sáà ti débi tó wà náà ni bí rọ́bà ti wá gbalẹ̀ tó ti gbòde tó ti gbáwájú tó ti gbẹ̀yìn gbogbo jọ́kíjọ́ tí òdodo bá ilé ti dí àwùjọ bí tí rọ́bà wà wàhálà dé torí irọ́ ò máa wò pé àà ah, wọ́n mọ̀ ti fẹ́ já mi rèé irọ́ ò máa wò pé yé wọ́n mọ̀ ti fẹ́ ká mi mọ́ rèé irọ́ wà máa sunkún irọ́ wa máa pariwo gbogbo ọ̀nà tí rọ́bá wà lè gbà láti lè fi jìjà ara rẹ̀ gbogbo ẹ̀ náà ní ìwà wa àmọ́ wa ní máa lọ bí n tó jẹ́ tí wọ́n fi jà tí wọ́n fi mọ̀ tó pa ni tó fi lè fẹ́ jọ tí ó fi rí bí ẹjá padà sínú tán ìjọ ọmọ ànábì adama tí ń kọ́kọ́ ń délé ayé ìjọ náà lógún ti ń bẹ̀rẹ̀ láàrin irọ́ àti òótọ́ ẹjá gbé bàbá tiẹ̀ nígbè ẹjá gbé látòrí ànábì wa adama alayhi salatu wa salam ànábì adam alayhi salatu wa salam bàbá wa ni adama òun náà ni gbogbo wa ń jẹ́ àrọ́mọdọ́mọ fún

àmọ́ká tó dípà dáadáa mọ̀ àìmọ́yí àwọn ànábí ọlọ́run láti dájúwájú rẹ̀ àmì àìmọ́yí àwọn ẹ̀dá ọlọ́run láti dájúwájú rẹ̀ máa àdìrá àti dáwọn màláíkà wọ́n ti ń bẹ ṣáájú ádámà sánmọ̀ ti ń bẹ ṣáájú ádámà ilẹ̀ ti ń bẹ ṣáájú ádámà àwọn dáwọn màláíkà ṣáájú ádámà ìjọ ọlọ́run wá fẹ́ dáadámà wá pa àwọn màláíkà olúwaríwà idh qulna lil malaikati inni ja'ilun fil ardi khalifa ẹwà mo fẹ́ dá ẹnìkan sórí ilẹ̀ khalifa àrólé ẹ̀dàpà àrólé dání àwọn ìlòmí ò ní àrólé ọlọ́run àrólé ọlọ́run ọba jẹ ọlọ́run ò lárólé kò sì nídìí àrólé kankan àwọn alfáànú àwọn abó ní tafsir wọ́n ní ìdí ni pé àwọn ẹ̀dá kan ti wá sáájú kọ́lọ́hun tó dáadáa yàtọ̀ sáwọn màláíkà wọ́n ní ń pè wọ́n ní àwọn àlèyí

kìí ṣe pé mẹ́kọ̀kọ̀ wọ́n mẹ́kọ̀kọ̀ ọlọ́nìkan ló mẹ́kọ̀kọ̀ lẹ́bí ní àtẹ́jẹ́ alù fi ya ọlọ́run ọ́tún dá sórí ilẹ̀ mẹ́ yóò sídù fi ya àwọn ẹni tí ó mọ̀ ṣèbàjẹ́ mẹ́ wà yẹ́ sí kò dìmá àwọn ẹni tí ó mọ̀ tẹ̀jẹ́ rẹ̀ wà náà lọ́nà sọ́bẹ̀ ọ̀bẹ̀ hamdẹ̀ àwárẹ̀ àbíbọ̀ ọmọ wà nùkọ́ dìsù láti máa yóò sídù fi há torí ìdá ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí ẹ̀síyẹ́ǹsì wọn pẹ̀láwọ̀ ẹ̀dá tó síwájú wa kábúwá náà ti bọ́lá ọba ti ní ìnìjà ìlú nípìnlẹ̀ arúbí àti ó ti wà ní àkọọ́lẹ̀ torí ilẹ̀ lágbé gbogbo tó padà tó wà nẹ́bí Ádámù wá tàbí wá dórí ilẹ̀ nì Ọlọ́run fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ni àkọọ́lẹ̀ tí ń bẹ́ńjọ́ tó ti fẹ́ dá wa pé ìnìjà ìlú nípìnlẹ̀ arúbí orí ilẹ̀ tó fẹ́ ká náà láwàá àwa dáadáma tán ádámà dúró di ẹ̀dá tán àwọn màláìkà ti rí pún náà rí bọ́ ti wú rí bọ́nà bá fi ń dáadáma ṣẹ̀ìtánù náà rí ọlọ́wọ́ parí ètò tọ́lọ̀wà nìkọ̀ gbogbo yínà sáàrí ọlárí ẹ̀rí àbẹ́yẹ gbogbo ara láàrin ọlọ́run nìkọ̀ wà ibi qulna lil malaikati sujudu li Adama kẹwàá rí jẹ́rí ojú yìí mo sì dá àmọ́ mo pa láṣẹ báyìí ẹ máa forí balẹ̀ fún fàṣájà dú gbogbo wọn sì forí balẹ̀ ńjọ́ náà ilá ìbẹ̀rẹ̀ ó jẹ́ pé ìdánwò kan ti kọ́kọ́ wáyé àwọn bẹ̀rẹ̀ kọ́lá fẹ́ lọ tó yásù àfi ìbìlísù nìkan ló yarí pé kí n máa fẹ́ kí nìyí ọlọ́ni àní ẹ forí balẹ̀ àá ìbìlísù ni wá ń sọ fọ́lọ́run òdodo sì ni pé àṣẹ ọlọ́run ló gbọ́dọ̀ tẹ̀lé olólórun ìbìlísù wá bẹ́ parọ́ pé àá òun ò ní gbá tó jòdòdó ọ̀rọ̀ ọlọ́run ibi ogun ti bẹ̀rẹ̀ náà nù ẹnìkan gbọdọ̀ kẹfẹ́ nìkan olúwa pàṣẹ òdodo tọ́rọ ọ̀rọ̀ ọlọ́run ọba òdodo ni tó bá ti pa láṣẹ náà láṣẹ ìbìlísù gbé rọ́dá ní ìgbólúwa wá gbé àṣẹ rẹ̀ dé tó jòdòdó tí ìbìlísù gbọdọ̀ gbà ó sọ ọdọgbọmọ náà lọ́wọ́ ìwọ̀n wá àtàmọ́ mátàmà ẹmà àìgbàgbọ́gà ẹni lè yóò rí máa lọ ní ẹbí máa ja ọ̀gá yàn Ah, ọlọ́wọ́ ọba tó dáwọ̀ ìbìlísù pàṣẹ pé mo ní ọ forí balẹ̀ fún nǹkan kò yẹ kó ní options kò yẹ kó ní kìyà àti wà àtòwìn kankan náà jọ ní lọ́dọ̀ rẹ̀ bó bá wù tó sọ ẹni tó dé lẹ́yìn lọ̀gá ó sọ ọ́ dì náà nù ìbìlísù wa fẹ́ máa jà sí tí èsẹ̀ tọ́ ó wá fẹ́ máa jà fúnrọ́ nígbà tí ó lanu ẹ̀ padà ló bá ní kọ́lá àásùjúdù lè máa ń kọ̀ lákútà tí iná ní ó ní ìyọ́ ọlọ́run àá ó ní ìforíbalẹ̀ níbẹ̀ ni àásùdúdù lè máa ń kọ̀ lákòótà fi yí náà èyí tó ṣe pé ń jọ́ tọ́ dàbí ìfi wò é a mọ̀ lọ́mọ bídà kí máa forí balẹ̀ fún ẹlọ́ níbi mo ti náà nù níbi àyà mi inú súrọ́tù sáà ẹ̀ẹ̀bì gbogbo ìdí wáyì àtàmọ́ látàmọ́ olúwa ti pàṣẹ tẹ̀láṣẹ ọlọ́run ẹ gbogbo àròyé tó kù kò sọ̀rọ̀ mẹ́ ọ ni ọ̀rọ̀ kọ́ irú mi mi ò ṣẹgbẹ́ rẹ kọ̀lápítà ní mínáró ọlọ́run bóyọ gbàgbé jẹ rán létí ìjọ tó ọmọ dá èmi mọ́ gbàgbé o àtàrà iná lọ ti dá mi o kọ̀lápítà wú mi tí ìjọ ní mọ́ bó níbàdẹ̀ fún ìjọ tó dá ibi ẹ̀rọ fọlọ́mọ̀ sílá ààrẹ ah, ìkọ́lẹ̀ ní ó borí balẹ̀ ayé àta àkọ́kọ́ kílẹ̀ tó ní ìṣòròtí ó ń bẹ sóròtò al-Isra sóròtò al-Isra Quran chapter 17 ìbìlísù dájúkọ náà títí ní ìsọfọ́nà pé qala ara'aytaka hadha alladhi karramta alayhi ó ní wọ́lọ́wọ́ náà ti ẹ̀wúra rẹ̀ astaghfirullah ọlọ́wọ́ náà ti ẹ̀wúra rẹ̀ hadha eléyìí lọ wá ń pẹ́lẹ́jẹ̀ nílọ eléyìí àádá eléyìí lọ ń pọ́ léjè mi lọ láyín akọ́ntàrí ilẹ̀ yóò mìí kìyàmà tó ọba ilé lọ́mi lọ́ra bí tó ń gbéra kìyàmà àtọwọ́ àtàrọmọdọ́mọ rẹ̀ yíran wọlé mà jẹ̀mọ́ kí la ní kíbi lùsù èsè àní ọ̀fórí kanlẹ̀ kí ní bí tán kí ní bí ẹjọ́ kí ní bí àròyé ẹ̀bí ti máa bí náà nù gbogbojọ́ tí òdodo bá ti dé ìrọ́mọ́ gbogbo sí anábíwá Ibrahim alayhisalatu wasalam àwọn bàbá rẹ̀ wọ́n ti ń bẹ lórí irọ́ láì mẹ́yọ ọdún orí irọ́ ni wọ́n wà pẹ̀lú ìmọ̀ bọ̀dìjà orí irọ́ ni wọ́n wà pẹ̀lú ìmọ̀ gbẹ́ igi ní èrè ìdí wọ́n ṣe ìjọsìn fún rèé anábíwá Ibrahim alayhisalatu wasalam ìgbà tí ó dé ó ní àìwé ilé ìjẹ́ ìjẹ́ ma ha ni ìtàmàfíìnù lẹ́tí antum Ah, wọ́n ni wáwáwáwáwá mọ́dá aláàmù sọ́rí gọ́wí hátẹ́dá wajadna alayhi abaana àwọn bàbá ńlá bàbá wa bá ti bá wọn lórí ẹ̀ náà nù báwọn bàbá wa tí máa ń ṣe ẹnu báwa ló jẹ máa ṣe náà nù ẹ̀dà kù kíná wí kíná wí àníkíní yóò tọ́kẹ mọ́ jọ́sìn fún ẹ̀yìn ní báwọn bàbá yìí tí máa ń ṣe ẹ̀bí rọ́ tí máa ń ṣe náà nù gbogbo ọjọ́ tí irọ́ bá ti rí kóòdòdó ti káwọn mọ́ yóò mọ̀ wá kí lòun fẹ́ sápamọ́ sí àtàmọ́ àtàmọ́ láti lè fi já òdodo nì lákẹ́ni anẹ́bùwa Ibrahim aleyhisselam ó mọ̀ takútù wọn lọ́rùn ó ní kálẹ̀ láwọn bàbá yìí ni ẹ̀ tí àdírẹ́sì iṣu àwọn bàbá wọn ìkò sọ́rọ̀ bí ọ̀rọ̀ tí wọ́n a ní Ọlọ́run gbogbo àwọn ànẹ́bì Ọlọ́run tó ti wá lọ àwọn òdodo tí wọ́n bá ń gbédé irọ́ tó bá ti bá lẹ̀ ogun náà ní mọ́ndì jẹ́mà ànẹ́bùwa Musa aleyhisselam ojú tí ẹ̀ náà rí abẹ́lú àbímọ́ láwùjọ tiwa náà òdodo ẹ̀sìn ọlọ́run ọlọ́mọ́ta ti lọ́lẹ̀ fún wa <clears throat> Alhamdulillah والصلاة والسلام على رسول الله وآله ومن والاه واتبع هداه إلى يوم نلقاه بعد nínú سورة الشعراء ọlọ́run ọba ń bá ìtàn Musa àti Fir'aun ọlọ́run ọba níbẹ̀rẹ̀ olúwa níwà ìdínà dárọ̀ bókà Musa àní ìtìlẹ̀kọ́ mọ̀tọ́lẹ̀mí onígbè ìmì ọlọ́run ọba na òpé Musa pé Musa ò náà abẹ́rẹ̀ lọ́dọ̀ àwọn ọjọ́ alábòsí kọ́ọ̀mọ̀ fìràáùn àwọn ọjọ́ fìràáùn náà tọ́ aláyàtàkùn já mọ̀ pé sáà ní bẹ̀rù ìmì ọlọ́run ọba ni ìjọ Musa gbọ́ ẹ̀rù Musa o Musa ni qala rabbi inni akhafu an yukadhibun ah Musa náà wo bí irọ́ títí ràún náà pa lórí ilẹ̀ ó wo bó ṣe ti gbalẹ̀ tó ó ní á ah, ìrẹ́ olúwa mi ẹni tó ní lọ rẹ̀ báyìí ẹrú kíní kan mọ̀ ń bà mí ǹjẹ́ ẹrú kíní ẹ̀rú kí ni qala rabbi inni akhafu an ìbẹ̀rù pé wọ́n mọ́ pèmí lónírọ̀ nígbè mi nìkan bá wá dé tí wá ní gbogbo tí gbogbo wọ́n ti tẹ́lẹ̀ pé kò sọ̀rọ̀ ń olúwa mi òkúrá ni wọ́n pè Musa tó wá fi fún onírin ọlọ́run wàyẹ̀dí kù sọ̀dùrí kódà ẹ̀mí mi ò ní balẹ̀ wọ́n fún lé ayé mọ́ mi olúwa mi wà láyé ń ní sáàni ọlọ́run pé ẹnu mi ò tiẹ̀ tún wá dáadáa kódà

lókàn rọra fọwọ́ fún bà káàdì fún kan nù wọ́n gbáyà báyìí ó sì kọjá ní kìyàmà ẹni ó wá ń torí ẹgbìjà náà lórí ló tún lọ rẹ̀ tó àṣírí Musa ẹ́ ó ti pààyàn ó ti pààyàn so Musa wù pé èmi tó ṣe pé lọ́nà kẹtíkejì tí mo ṣe yìí ìmọ̀ má pààyàn

ọlọ́run ní ọlọ́run jíjẹ́ àbẹ pẹ̀lú yí jama musulmi àwọn méjèèjì mọ̀ tọ́lọ̀ fìràáhùn ìrọ́ tí fìràáhùn náà gbé dání mọ̀ fẹ́ já fàkọ́ọ́lá àwọn méjì wọ́n sọ ọlọ́run bá lọ́rọ̀ tìrìkọ́ wíbẹ̀ olúwa ní fáàtì ya fìràáhùn fàkúlá iná rasúlù rọ́bìlà alẹ́mí ẹ̀yí méjèèjì ẹ lọ́dọ̀ fìràáhùn ẹ lọ rẹ̀ sọ ẹ ti sọ fún pẹ́tọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tó kó sábẹ́tọ̀ ń sì wọ́n lọ́nà tún wọ́n lẹ́ ọjẹ́ kan mọ́ bá wa sí tọ́lọ́run jàmá mùsùlùmí ìjà lè sí fìrà àwọn ògbọ́ òdòdó ti dé òdògúnjọ́ náà fìrà àwọn yìí ò padà sí Músà ó ní ìwọ lẹ́nu tiẹ̀ náà ni wọ́n wá

ọgbàgbé ní pé wà lídá ọmọ òkú lóbà ìlàyọ́ orí omi lámọ̀ tí rí ọ̀hẹ́ àwọn ọgbàgbé ni ìwọ ọmọ aláìníran ìwọ tó ọjá ẹmọ bí ọmọ kálílẹ̀ Yorùbá ẹmọ rú dámọ̀ fi fún àbí wọ́pọ̀ ni ìwọ ta ahẹ́ ọdé tí odò ìwọ tí pé ẹka pọ́njọ́ náà ní ká ti yanjú rẹ ebí ìyá kìíní ló ní abiọ́lẹ̀ ló ní bóyá ọtí ẹ̀mọ jẹ́ nkankan ìwọ ni wọ́n wá ń dé ní wọ́n lè mi ò tó lò jọba mọ́ ó tún wá ní ti ẹ̀dúró lẹ́yìn bá tọ́ láti kékeré wàlàbíta fi iná mìnà ọmọríkà sí ní àá náà ní ọgbé ọjọ́ orí rẹ̀ kalẹ̀ èyí tó lò lọ́dọ̀ wa tó fi jẹja wa tó fi jóúnjẹ wa tó fi momi wa tó láta wa tó fi wa tó fi lo ọlá wa kéèṣe díẹ̀ ọgbọ̀rọ̀ gbéṣi ayé rẹ̀ àwátá ní rẹ̀ àbíwọ̀kọ́ ni àá mú sájẹ̀ tó sọ fún ọ wà fàáltà fẹ́ látàkà ilẹ̀ ìwọ́kọ́ lọ ṣe tó ṣe ń dọ́ sí ni tẹ́gbẹ́ Musa náà sì ti rojú ọyí òfọ́lọ́n òun lẹ́sẹ̀ kan tó ń tẹ̀ lọ́nà wọn Fìràwọ́nà náà wá ń kà sí lọ́rùn wà fàáìsà fèrè lẹ́tẹ̀kẹ́ lẹ́tì fàáìl tí wọ́n kọ́ lọ sí tó ọdún jọ́sí wà ń tẹ́bí náà kàfìrí ìwà láìmọ́rẹ̀ yìí ẹ dákun kí là ń wí kí báyìí lé ti dé ìrọmọ ní problem ìjírọ́ wá mọ́ ń sáré ṣe yóò wá mọ́ lọ wá àtàmọ́ àtàmà yóò mọ́ lọ wọ́ ọ̀rọ̀ tí ó ti ẹ̀jọra wọn kódà ń jọ tí lẹ́yìn tí fìlà ọ̀nà fún mú sáré sí nì ó padà tún wá ọ̀gánáìjì tó kó tó kó gbogbo fi gbogbo ìjọba mísírọ̀ yìí ìjọba àlúta wà yìí tí ọwọ́ tèmi kọ́ ló wà ní tó yẹ nìkan kó túnmọ̀ ọba mi dùn ni ilé tẹ́jírí ní dáadí Músa ń pariwo pé bẹ bá jẹ́nà ẹgbà kan bẹ́ẹ̀ ń sàn tí ẹ̀rí pé omi ló wà àwọn ní sàn lábẹ́ yìí afala tubusirun ẹ̀yin èèyàn náà ẹ̀yin náà ẹ̀ lájú yíkẹ́ rí ti ń ó tún wá ní ẹtí ẹ̀dú ẹ̀yìn aráàlú ẹ̀yìn aráàlú ẹwọ ẹgbẹ́ mi yẹ̀wó ama ana khairun min mi Musa jẹ́gbẹ́ ara wa fi wa emi ni mo ni yìí ni mo ní àbẹ́lẹ̀ kò dámọ̀ olúwa ní kódà mú fìràwọ́n náà sọ débi pó ní wà láyà káàdù yùbí ẹ má má gbàgbé ẹni tó ṣe pé kò sí bó ti lè sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ lè mọ́ yéèyàn tó lẹ́mọ̀ wá rò pé ẹfìrẹ́ èèyàn inna lillahi wa inna ilayhi raji'un gbogbo jọ́ tí òdodo bá ti dé bí irọ́ tí mọ́ ń ṣe rèé àtàmọ́ mátàmọ́ jẹ́mọ́ mùsùlùmí mo

ọ̀tá ìkò sẹ́nì kẹta tí ó jọta sínú àwọn bàbá tí wọ́n ti lọ hùn àmọ́ gbẹ́gẹ́ bàbá tí ma ń tẹnumọ́ yà yìí jẹ́ ìta ń pè ní ìsìláàmù ìmọ̀ ló dúró lé lórí ìmọ̀ ní wá ma ń dàgbà sí ìyàn lára ni èyí mọ̀ tán ìmọ̀ níjọ́ tí ó bá bẹ̀rẹ̀ níbi tí ó mọ̀ níwọ̀n ni ẹni bá wọ́n bẹ̀rẹ̀ ìsìláàmù pẹ̀lú ìmọ̀ tó wọ́n níwọ̀n

káwá yarí pé irọ́ àwọn máa ń fa kó tó jábọ́ ni mọ́kòrò rẹ̀ ní wàhálà ṣẹ̀rí àpòjúwe kékeré yìí bí ọ̀rọ̀ ìmọ̀ ìsìláàmù ti rí nù gbogbo àwọn tó bá ń kọ́kọ́ ń bẹ̀rẹ̀ láwùjọ kan ládùúgbò kan níbikíbi èyí tí wọ́n máa ń ní àgbọ́yé ń pa rẹ̀ ó máa ń mọ níwọ̀n ìmọ̀ ń mọ ní mọ́ ń bí àwọn ìmọ̀ yóò mọ́ wá dàgbà látúnṣe ó wà mọ́ bọ́pọ̀lọpọ̀ nǹkan àwọn bàbá wa tí wọ́n ti lọ́lẹ̀ Yorùbá ọlọ́mọ́sàbá kẹwọn rẹ̀ àwọn alfáà lálá tí wọ́n ti lọ ọlọ́mọ́sàbá foríjì wọn wọ́n gbìyànjú púpọ̀ pàlá ní ìtàbánútọ̀ wọn wọ́n gbìyànjú ẹ̀rọ̀ká àmọ́ sọ kíníkà pé nínú gbìyànjú wọn gan ní wà wátà ń sọ̀rọ̀ yìí torí pé bí ìbá ti fáwọn ti ṣiṣẹ́ ni àwọn ò ní dé bá ìsìlámù lẹ̀ àmọ́ àwọn ti ṣàwọn kankan àmọ́ ń gbà ó dé ìmọ̀ wọn táwọn wá kọ́hùn táwọn àfi ń kọ́ àwọn tó dé lẹ́yìn táwọn tó dé náà tún fi ń kọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn táwọn àfi ń kọ́ra wọn bí kálukú ṣe ń bá sí ẹ̀ sí bẹ́ẹ̀ nìmọ̀ yẹn wá ń fẹjú nìmọ̀ yẹn wá ń dàgbà ó wá ń fún pé àà ah, báwọn bàbá yìí kìí wá sí wá ṣe é bí kìíní ti dòdó yìí náà bá kọ̀ọ̀rá bí kìíní kan pa ilé yìí ni kò bá ti wá rí ìdíjòkó in ní ìsìláàmù ni ẹwà àwọn sàhábí ànábùwà Muhammad bí wọ́n ti jẹ́ ní ọlá tó tí wọ́n jẹ́ ní àpọ́nlé tó tí wọ́n jẹ́ ní àgbéga tó àwọn ń tàà wí yìí àwọn ní òmórí wọn mẹ́ẹ̀ ìjọ ìsìláàmù tí ń kírun jímọ̀ fáwọn sọ̀hábà níbi tí wọ́n ń bẹ lórí kútúbà ọjà tán tí wọ́n ń retí pé ọkọ̀ tí ó gbé ọjà bọ̀ ń bọ̀ ní ti dénú ọkọ̀ ní dé báyìí dé kálukú bá wájú ọlọ́run wá ní máa wò wọ́n wà láàrọ̀ ọlọ́ni ànábì mọ́ àwọn sàábé rẹ̀ àwọn ni wọ́n làwọn ọmọ ẹgbẹ́ wájú rẹ̀ wọ́n bá rí kọjá kan dé ìfàdú ìléyá wọ́n tún wá fi ẹlọ́wọ́n mọ̀ lọ́dí ọjà wàtàrà kúúkà káàímà wọ́n wá pìlẹ̀ ànábì ilẹ̀ ọmọ ọbẹ̀ lórí mímbàrí ọmọ ṣe kútúbà lọ́wọ́ kútúbà sì ni wọ́n ń gbọ́ lọ́wọ́ àmọ́ ni òye ò tí òye tí ó yé wọn débẹ̀ òun ló jẹ́ kí wọ́n ṣe rú àṣìṣe wọ́n ṣe rú àṣìṣe yìí kí lọ́lúwà ṣìṣe olúwà sì bá wọn wípé ó rùn àìsí bá wọn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ látọdún náà àwọn tàbí àgbẹ̀bí náà ni ó mọ̀ ṣẹlẹ̀ ní gbogbo àdúgbò tí wo nǹkan míì náà níka fún ni ìgbà ìmọ̀ bá dé ìmọ̀ dé látọ̀dọ̀ Ọlọ́run sọ́dọ̀ àwọn sàhábà níjọ́ náà lọ́hun ó náà náà fi sàtúnṣe ìṣẹ̀lẹ̀ yẹn o bó ti ẹ̀sẹ̀ pé ẹmọ rẹ lòmí láwọn oníjàmbá àwọn ọ̀tá àwọn sàábẹ́ àmẹ́gbà Muhammad irú ọ̀rọ̀ yìí ni wọ́n tún wá mú pé àwọn sàábẹ́ olè ń pẹ́lẹ́ àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ànábì tí ó túwà lọ́wọ́ wọ́n ti kúò lẹ́yìn ànábì wọ́n ti lọ rẹ̀ ṣe nǹkan míì jẹun pálábò sí nìyàn mọ́bì yìí mú wọn ibi wọ́n kù sínú nítorí pé ẹ̀kọ́ tẹ̀tẹ̀ so ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ ó níbi tí mọ́rì ẹ̀rá gbogbo àwọn tá ẹjá lọ́wọ́ bàbá wọ́n kàwé lọ́wọ́ bàbá ń bẹ ní bàbá wà ní ẹ̀nọ́sírì bàbá ń bẹ ní kg bàbá ń bẹ ní basic 1 basic 2 primary level tí ó gbájọ kájọ náà lọ́rùn tẹ́wọ̀n fáwọn kìíní kan bẹ tó yẹ kí ọ̀tọ̀ ní bí wọ́n ti sọ fún wa bàbá tí wọ́n ń lọ́wọ́

torí pé àwọn nǹkan táàtún ṣe bá gbọdọ̀ bá agbọdọ̀ jí ó bá àwọn nǹkan tó bá yẹ ká tún ṣe agbọdọ̀ ṣe kí agbọdọ̀ tó ṣe tẹ́rí tó dàbí ìgbà tí kálukú gbéra wọn lẹ́nu gbóná ìyẹ́ jí ó mọ jọba o tóró dà bẹ́ẹ̀ wọ́n ní títa ríro láti kí láàmọ́ ń kọlà bá a bá ti kọlà òun náà tán títa ní òwádì yóò dìjà ní ó kọ́ lópin ìgbà tí gbogbo wa bá sì lájọ́ ń kílèmù pé táàjọ ń pera wa ní mùsùlùmí ẹ̀hò náà tí wájọ ń sọ pé báyìí ló mọ̀ sí ẹkórí báyìí ló ti yóò lọ bó bá pẹ́ bó bá yá ó lè jáwà táàjọ ń sọ yìí ó lè jẹ́ generation míì ní òwájú òkú pé ẹwà gbogbo ariwo táwọn ilé

gbogbo àwọn ọkọ̀ tá ń pa ẹ̀dàkùn àṣẹ́kùbọ̀ ẹbọ ni àdánwò tó wá tàn wá àwọn àṣẹ́kùbọ̀ ẹbọ yìí ẹ̀tù wá rá àfáà mí yóò tún wá mọ wọ́nà tó rẹ̀ ti gbé wọlé àbígbà tí yàn ní ọba tààlá tó lọ́lọ́run ọba tààlá ní jẹ́bẹ̀ ìta bá rí gbọ́gbọ́lọgbọ́ngbọ́ tó lọ́lọ́run

òun ló dá omi fún wa òun ló dá tẹ́gùn fún wa òun ní ìṣèjẹ́ ẹ̀mú fún wa òun ni yóò pa wá òun ni yóò gbá gbogbo ẹ̀ àmọ́ òun nìkan ló lè sọ wa ìrọ̀rùn àwọn òfin ìtàn ní ìṣọ́ra òun nìkan ló lùgbàlá wa ìrọ̀rùn ibi ti lásìkọ́ ọ̀dọ́ ẹnìkan láti mọ́ wọ́n mọ́ àà

wọ́n gbìyànjú pé ààpọ̀ tí ń wíkì ní yìí bóò làwọn ṣe lè dí ọmọ lẹ́kọ̀ọ́ mọ́ rí mọ́ bóò làwọn ṣe lè ṣe ọ pé bọ́bá ilé ti dí ọmọ bì kan àwọn wọ́n parí ti ẹnu wọ́n parí ó wà lọ́rẹ̀ jí ọ tí relegation nílé sọ̀rọ̀ mọ́ ti ẹ̀sánù bọ́ọ̀bá rí yóò ṣe olúwa ní aóyẹ́kùtù lúkà láàlè rí pa ní wọ́n dùn kan pa ọ́nà wọ́n dùn kí wọ́n lé ọgbọ́ nínú ìlú wọ́n dùn gbogbo nǹkan ni wọ́n láwọn ó ṣe fún ọ àmọ́wọ̀ nìkan ṣáàdùó ìdí rẹ̀ ìjẹmọ́ mùsùlùmí òdodo àti irọ́ wọ̀n èkó láwọ̀ àmáwọn àlùfà àkọwà lẹ́kọ̀ọ́ kan níparí ọ̀rọ̀ wa wọ́n ní jawlatul batil jawlatul batil gbogbo jíjà irọ́ wípé irọ́ fẹ́ jà irọ́ fẹ́ lọ irọ́ fẹ́ lọ ẹni yóò lọ ni àmá ila qiyam as-sa'a àmọ́ jọ́ tí òdodo bá dé níjọ́ tó dodo bá ilé ti dé báyìí náà ló ti mọ̀ bẹ̀rẹ̀ jọba ilé akíyàmìsà tálìkì àmọ́ òfin wá dé nǹkan kò ní yí padà àmọ́rọ́ yorùbá náà ti parí ẹ̀ yorùbá ní bírọ́ bá lọ ní odidi ogún ọdún fún 20 years irọ́ ti lọ bí lọ́bá ìwà lè ti kú tán òdodo ní wà máa lo ayé lọ yóò wà lò òun wà lò lọ fáá tálìkà mú ìwà rẹ̀ ọlọ́mọ́sà fáwọn ìjọ ti wà iná sí ìsìláàmù lẹ Yorùbá ọlọ́mọ́sà bá wa tún tò ìsìláàmù lẹ Yorùbá ọlọ́mọ́sà bá wa tún ṣe ìdá ẹbọ papọ̀ mẹ́sìn yìí ọlọ́mọ́sà yóò yé wa ká lè ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ẹ ìmọ̀lẹ́ oní amọ́sòrò wà láyà bọ́ ọba fẹ́ jẹ́ lẹ́sìn jẹ́ lẹ́sìn ìdá ẹgbọ́ papọ̀ mọ́tí àfà kò bẹ́ kò bá làákà ìmú bọ́ ọba fẹ́ já àfà já àfà bọ́ ọba fẹ́ jẹ́ lẹ́bọ jẹ́ lẹ́bọ àmọ́kọ́ ọmọ jẹ́ àfà ẹlẹ́bọ àkòrí ìjòkónú Islam kọ́ ọmọ jẹ́ ẹlẹ́sìn olóró òrí ìjòkónú Islam kọ́ ọmọ ṣe Ìsìláàmù lénìí òun lájọ pàdé jímọ̀ yìí ó tún di Sunday wọ́n tún bọ́ níbi tán ti ń pàtẹ́wọ́ ẹ̀sìn wàyíkọ́ lòun ṣe àìṣe Islam. báwọn nínú ìsìláàmù ojú kan là ń wà ìta bá fẹ́ jẹ́ là ń jẹ́ bí èèyàn bá fẹ́ jẹ́ àfá àjámọ̀ ọ̀pá àfá ọ ọbẹ̀ jẹ́ bàbá aláwo jámọ̀ pé bàbá aláwo ni ó àmọ́kọ̀ pẹ̀rẹ̀ àrẹ láàfá kátúwá mọ bá tẹ́ bàbá aláwo lọ́wọ́ rẹ̀ wà láìkẹ́ sí wà tó dáa dúró lójú kan ti àlékún ìmà ọlọ́mọ́sà sí fún wọn ìmà tí ó ti wá láǹfààní kó ṣe fún wọn àríṣìkí àláàlí kó ṣe fún wọn iṣẹ́ tọ́lọ́run ọgbọ́n ní tọwọ́gbà ní kó على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك